بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم إن بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم وإذ يا موسى لن نؤمن لك حتى نرى الله جارة فأخذتكم الصاعقة وأنتم تنظرون ثم بعثناكم من بعد موتكم لعلكم تشكرون وظللنا عليكم الغمام وأنزلنا عليكم المن والسلوى كلوا من طيبات ما رزقناكم وما يعلمون ولكن كانوا أنفسهم يظلمون وإذ كنا وإذ كنا ادخلوا هذه القرية فكلوا منها فكلوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا فكلوا حصة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من أنفه ونفخه ونفخه بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على رسول الله Àdá ọpẹ́ fún ọlọ́run أبا ọba alágbára, ọba أبا تي ó fi àwa ní mùsùlùmí ọmọlẹ́yìn anábìwa Muhammad sallallahu wa sallam àpadà sí ibá tí máa ń dé báyàn tí ó wà á dìdàkudà tí ó máa pe nǹkan míì lọ́lọ́run lẹ́yìn Allah ọlọ́run ó sí wa ibi tí olúwa ọba Allah tí wọ́n bá ní bá ọ̀rọ̀ títí lánàá ọ̀rọ̀ tí à lọ láti inú tẹ̀síìrù alukur'an ní suratul Baqara ayé ẹlẹ́ẹ̀kẹrin ó lé ní àádọ́ta ibẹ̀ láti dúró èyí ò ní Quran chapter two verse fifty four ọ̀rọ̀ àwọn ọmọ Ísírẹ́lì eléri gbogbo eléri koko òun náà lọ́lọ́run ọba tó ń bá lọ ká má bàa àdàbí wọn kọjá sí pé ìbínú ọlọ́run èyí tó fẹlẹ̀ sí wọn. nínú òbínú ọlọ́run tó ti sẹlẹ̀ sí wọn tá a kà lánàá ọlọ́run nìkan máa para wọn fọ́kútùlù àrùn fúsà kún mi àtẹ́kẹ́mi ọlọ́run ọba kí n tó lè forí dè yín ẹ para yín dánwò. adẹ̀kájáde fúnra lánàá nínú ọbẹ̀ síìlù pé àwọn àfáà ni wọ́n sì para wọn wọ́n para wọn wọ́n para wọn. tí wọ́n fi pàǹtí òde ní bíi seventy thousand. nígbà tí wọ́n wá para wọn tẹ́wọ́lé àǹgbàdolè ọlọ́run wá ní tó o ó ti tó yín báyìí o ẹ má para yín má ìbínú ọlọ́run ni ọlọ́run má bínú sí wa lórílẹ̀‐èdè nàìjíríà ó rí pẹ̀lú kan tó bá ti ń para wọn tó ń para wọn bíi nàìjíríà náà àwọn olóṣèlú ń para wọn abdullahi jirilu àwọn oní union nurtw àwọn náà ṣe kí ni wọ́n para wọn àwọn túdẹ́ǹtì eléyìí kíní kan fraternity ẹyẹ fraternity lélẹ́yìí àwọn eléyìí àáké fraternity àwọn náà tó ń para wọn kódà ó ń torí àwọn míì tọ́já sí wípé ẹgbẹ́ ògbó nìkan lélẹ́yìí ẹgbẹ́ ògbó nìkan nìyẹn wọ́n ń para wọn. tó ọba ti rí gbogbo àwọn tí bá ń pààyàn láyé olórí burúkú ni wọ́n ṣẹ̀rí ọ̀fẹ́ kéèyàn ọ̀tà jẹ́ ẹlẹ́jẹ̀ sílẹ̀ àyàfi tó bá jẹ́ ẹ̀kọ́ ọ̀tọ̀ mo ọgbọ́n para rẹ̀ ẹni tó béèrè para rẹ̀ irú ń fi para rẹ̀ yẹn wọ́n ní fi para lọ ọwọ́ lọ kó sínú làgùn lẹ́kọ̀ọ́ ṣé tó bá wá kó sínú làgùn tó bá wá kú nàìjíríà wà torí ẹ̀ sọ wà láì tọ́ ọba para rẹ ayé ò ní torí ẹ̀ ẹ̀ ń dùn àwa tá a bá kù láyé á máa jẹ ráìsì á máa jẹ ẹ̀wà àti búrẹ́dì á máa jẹ àmàlà aláfà àtàmàlà dídùn á máa jẹ ṣu àtẹyìn á máa jẹ indomie níjọ́ tọ́lọ̀ ń bá ní ọ̀yọ́ fáìfà láìpọ̀ á mú ìjọ Hollandia yugọ ti ayọ̀ sígẹ̀ ìjọ àìmọ̀ ti àgbè sọ́nà ọ̀fún ìwọ tó kú ọ̀tọ̀ máa jìyà lọ́lọ́run ni. àwọn ìjọ ànábì Mùsá látara wọn kọ lẹ́tà sí ìbínú ọ̀lọ́ ọlọ́run abẹ̀rẹ̀ mọ́bìnú sí wa ọlọ́run ní kẹ́ tó lè di pẹ́ ráforíjì ذلكم خير لكم وعند باردكم فتاب عليكم إنه هو التواب الرحيم ọlọ́run ní tọ́lọ́ rí bẹ́ẹ̀ ní tọ́lọ́ rẹ̀ fún yín lọ́dọ̀ ọlọ́run ọba àbádùrí àbsàlámù wọn pẹ̀lú bí wọ́n ti lọ mú màálù pẹ̀lú bí wọ́n se ń jọ́sìn fún màálù pẹ̀lú bí wọ́n ṣe lọ ọmọ èrè èrè èrè wọ́n tó wá fi gold gold tí wọ́n gbà lọ́wọ́ àwọn èèyàn fèrè àwọn náà tí wọ́n parẹ́ sórí nǹkan ọlọ́run pa àwọn kan rẹ́ nítorí ọmọ wá pa àtàwọn èèyàn rẹ̀ rẹ́ gold tẹ́ ẹ wá gbà gold tẹ́ ẹ rí kó ẹ wá lọ fi òun lẹ wá ń sìn lọ́wọ́ ogójì ọjọ́ tí Mùsá lọ gba tàwórẹ́tà wá lọ́dọ̀ lọ kẹ́ ẹ para yín lólóore fún yín èmi náà òwà tàwá àtòrà fẹ́ rí ọlọ́run ọba kọ̀dàbí àwọn ẹ̀dá jọ torí ọlọ́run farabalẹ̀ sórí ọlọ́run fẹ́ kọ̀dàbí àwa ta ni kọ̀dàbí àwọn ẹ̀dá tọ́lọ̀ ń gbà lọ ọjọ́ àwọn ẹ̀dá ni ó lè má borí àwọn ọmọ Ísírẹ́lì ọlọ́run wá ní mi ọlọ́run ni mí èèyàn lè sọmọ ní abdul tọ́lá ní kí ló ọmọ yín abdul kéde abdul tàwáàbù ọmọ yín abdul rahim kí ọmọ yín abdul gọfàrù gọfìrù sọ́rọ̀ níyà bí òye ọlọ́run ọba ọba àlékè ọlá òun náà ní ń jẹ́bẹ̀ ọba aláforíjì ni àwọ̀bù ọba tí máa ń gba túbá tí máa ń gba òun lọ́lọ́run ọba ọba ọlá tó ọmọ o orí tí ti bẹ̀rẹ̀ orí ibú kejì já tó orí ibú kẹta wàyí bí kúlí tó ń yá Mùsá ọlọ́run lẹ́yìn ọmọ Ísírẹ́lì ẹ̀tún rántí wá kúrú ní ìmọ̀tí àlékún ẹ̀rán tí ó ìdẹ̀rẹ̀ ní ọlọ́run ọba léyìn lórí fi bá fi làkún bá dà sọ́à ibi sàálì tó ń rú yàtí jára tánà àyáná

ó bára bólè bá àbí òbólè bọ̀ ó bára bọ̀ ọlọ́run ti kọ́ láwọn nínú ìṣòro kan wọ́n tún bá oníkan para wọn ọlọ́run tó forí jì wọ́n ìwọ̀nba àwọn tó tún kù wọ́n tó bẹ̀rẹ̀ tó dùn ó lè rẹ̀ wà láyà ní gbọ̀ọ̀gbọ́ ńlá abadan abadija láíláí àní mọ́rọ̀ bá gbọ́ ọgbọ́ kò sí tó ń kankan àlejò ọgbọ́ rárá ní tó lè gba kágbà fánà bí ọlọ́run ní ọ́ni pé káwọ́ lọ tọrọ níṣẹ́ kọ́ wá ní ọlọ́run tọrọ fẹ́rẹ̀ o rí pé lọ́wọ́ yìí o ẹni pé o ọwọ́ àwọn bàtà akọ́ bá ṣù àbí bẹ́ẹ̀ ẹ̀kọ́ ọlọ́run tọrọ tó fún àwọn bàtà kókó ṣù àdìgbẹ́ ẹ̀kọ́ náà tó rẹ̀ mẹ́ṣẹ́ ló wọ súwìtì yìí ó fẹ́ rí bí ará amẹ́ríkà ó wá di táì nǹkan sí ọpọlọ àwọn ọmọ ìsírẹ́lì wọ́n ya wèrè láyé wọ́n ya bàbá ńlá tọ́ọ̀gì tọ́ọ̀gì wọn náà wọ́n fi ń da ayé rúdò yìí wọ́n gbàgbé ọ̀rọ̀ bàbá sọ́rí tèmi ta àwa mùsùlùmí wà bá wọn jà á sì wọ́n kódà gbogbo ibi sábà si ní ọmọ tún aláṣìírí tó kù díẹ̀ ni. wọ́n ní rẹ̀ Musa lánàmínà láka àtànàrọ́ lọ àjà ọ̀rọ̀ tani bá akọ̀dá ti kọ̀ mọ́ sọ ìkọ̀tùmá àǹtó ń sẹ́wọ̀n lóró. nígbà tí sọ lẹ́nu ẹ̀ ń ẹ sọ bẹ́ẹ̀ ṣe àti tẹ́ ẹ ọba ọlọ́wà ní ẹ̀fẹ́ rẹ̀ mi ọlọ́ fàákọ́dá ti kún mú sọ ẹríkọ̀ ara ńlá bá sán ara lọ́ba pa gbogbo wọn dàálẹ̀ ara lọ́ba wó wọn mọ́lẹ̀ ara bá sán lù wọn wà á ń tẹ́ńtẹ́ ń dùrú náà ẹ̀yin náà sì ń fojú ara yín wò báyìí. jẹ́mọ̀ sọ ọgbọ́n tá à ń sọ yé àfọ́ àwa. nínú ọ̀rọ̀ tí wọ́n gbà wá wọ́n ní wípé n tí ń jẹ́ sọ ikọ̀ yẹn gan wọ́n lóun náà ní nínà sàmà gbọ́ dáadáa òun ni ìjágbe mọ́ ẹkù orí yìí fọ́lá kẹ́ńdà kí sọ náà kí ló ń fẹ́ yín ọ̀rẹ́ ìjọba ni wọ́n ń àwọn àtàlùkọ́ wọn sọ sọ́yìnkọ̀ ìdágbéná láti sánmọ̀ ara sísan ara ó sì ṣẹlẹ̀ sí gbogbo yín bá kú lọ àbẹ́ẹ̀dẹ́ ẹ̀ ìmọ̀lẹ́ ọlọ́run lásán lẹ rí ànábì Mùsá gan tó lòun fẹ́ rán nígbà orí ìmọ̀lẹ́ ọlọ́run báyìí dákú lọ sọ orí ìpẹ̀lú ojú mọ́kò náà kọ́tà tó ojú wa yìí àlè ṣùgbọ́n wọ́n o bá ń kírun ògbọ́miyé ẹlẹ́à òun gbá àwẹ̀ dáadáa òun lò jáwẹ̀ òun yẹ kọ́ maa lò ọ máa ta tẹ́tẹ́ ọ máa gbé ìsìnà ọ máa jẹ àràmọ̀ ọ máa bọ òòṣà à yẹ dá lọ́dọ̀ ọlọ́ wà láì ààrẹ ọlọ́run tó bá lábàtà àbáwá nìjẹ́ ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ ìtí ò ní jẹ́ kárí ọlọ́run níwà bú wọn sọ rí àwọn ọmọ Ísírẹ́lì yìí ọlọ́run ọba ìjágbe mọ́ láti sánmà wá dé bá wọn fún mọ́ba náà kọ́ mẹ́mbà dé máa ti kọ́ ọ́n láàlá táwọn ń tẹ̀sí kúrú nì sọ̀rọ̀ àwọn tọ́jú lẹ́yìn ìgbà tí wọ́n ti kọjá àlà tí wọ́n sọ ń tọ́ kọjá ìnú wọn ọlọ́run ọba àlekè ọlá ọ ń sọ fún wọn pé kó sẹ́ẹ̀rí pẹ́ẹ̀sì kú fàmátú wọ́n lára ọmọ Ísírẹ́lì bá kú lọ wàkọ́ọ̀nà Mùsá yẹ́kú kí anábì Mùsá ń ọba ń ké anábì ń ọlọ́run ọba wàyẹ̀kúlù lẹ́ni tó ń sọ pé rọ́bì ọlọ́run ọba mi ماذا أقول لبني إسرائيل إذ أتيتهم ìwọ àwọn ti padà yìí tí wọ́n ti kú kí ni mo tó fẹ́ sọ fún wọn tí ń bá dọ́dọ̀ wọn wọ̀kọ́dí àhàlákìtà ìyá rọrùn ìwọ ọlọ́run àwọn tó ti ẹ̀jẹ̀ ní ńláńlá nù wọn àwọn ẹni ẹ̀sán wọn ó ti pa wọ́n rẹ̀ sọ tí ìbá ṣe tọ́ọ̀gì tó kọjá àlà sọ́yẹ̀wọ́ tó lọ́lọ́ òfin lẹ́yìn ìgbà tó para wọn tá àwọn tó tó sẹ́kù wọ́n láwọn fẹ́ ọlọ́run tó tó tó jágbe náà wọn láti sámà ìmọ́lẹ̀ ọlọ́run lásán wọn kú lọ. jẹ̀mọ́ kí ni tí ó ṣẹlẹ̀ sọ níbòmí nínú tó ní pé wọ́n ọlọ́run ń ìwọ ọlọ́run Musa ló ń ṣàdúrà yẹn ó ń bẹ bẹ́ẹ̀ sọ́lọ́ ànábì Musa ní ẹ̀kọ́ ọmọ èèyàn ti máa ń ṣàdúrà ọmọ èèyàn ti máa ń sọ̀rọ̀ ọ̀kan lọ́dọ̀ ọlọ́run ọba ó ní wọ ọba ìbá tiẹ̀ ti lọ dá àlákítà wọn nǹkan lọ wá ní kó o tiẹ̀ gbogbo àwọn ọmọ yìí ti kú dànù Musa gan kámọ̀tì gan ìbálò ọ̀tá àbọ̀wà ìwọ ọlọ́run èmi nìkan ló kù báyìí ayé ò lè dùn nìkan á tún náà bí máa fa hálà sófà omi ìwọ ọlọ́run ṣàánú wa ṣé ń táwọn òpin àwọn àwọn aláìmọ̀kan ló wa ṣé ń tàtọ̀ lọ́wọ́ fẹ́ pàwárẹ̀ ọlọ́run wa mọ́ pàwárẹ̀ àdúrà tí mo ń ọlọ́run ọba wá ránṣẹ́ lọ sọ́dọ̀ anna tí wọn gan ní ọ̀dúnlé ìjìlá olórí ibú náà ni ara àwọn tí lọ ń ṣe màálù náà ni wọ́n wọn ọ̀kẹ́ ráwọn pa ni. para wọn tán ìwọ̀nba àwọn bíi àádọ́rin tó tí àwọn náà wà nínú súnmọ̀ na lọ àyáwó ọlọ́run wá wà níbi mọ́sá sí láàánú ọba jí wọn fàkọ́ọ́mú wọ́n bá dìde padà wà á wọ́n tó wá sí wọ́n tó tóbi pé wọ́n lo àwọn kan ọba فأخذت القمص عيقة وأنتم تنظرون Ẹgbẹ́ ìwọ̀n ọjọ́ náà ní báyìí kí lẹ lórí ṣe ń gbà tó ní ọlọ́run tí mo jáde mọ́ yín nígbà tára àwọ̀ tó bá rí fún àwọn ìgbà ní ìwọ náà tó ti wà lẹ́họ̀ láyà tára bá sọ ó di párápárá kúrúkúrú ó di kẹ́lò ní yóò bẹ̀rẹ̀ lọ kó sínú fáànù ìjágbe mọ́ láti sánmà òun lọ pa àwọn ọmọ Ísírẹ́lì yẹn ọlọ́run bá wá gbàdúrà ànábì Mùsá ọlọ́run wá ràn wọ́n létí pé ṣe mọ̀ pé lẹ́yìn tọ́ọ̀gì yín túmọ̀ bá a ti náà kọ́ mi gbà dé náà ó sì kọ́ mi làálàkọ́ mi tẹ̀síkòrò. ìṣèbí lẹ́yìn bàbá apáyín sẹ́yìn rántí pẹ̀ǹdẹ̀ ńlẹ́ ayé mọ́ ànábì Mùsá wá ṣàdúrà ọbẹ̀ èmi ọlọ́run ọba mọ̀ wá jí yín mo wá sọ yín déèyàn àpékẹ́ ẹni máa dúpẹ́ tèmi ọlọ́run ọba ní fẹ́ ẹ wá torí ẹ dúpẹ́ fẹ́ ẹ torí ẹ mòore fẹ́ ẹ torí ẹ máa sin èmi ọlọ́run ọba nìkan ṣoṣo. jàmáà bá a bá lọ rẹ gbólóhùn burúkú eléyìí tí wọ́n sọ yìí a ti rí pé nǹkan tí ò dáa ni a ti rí pé ẹni tí ò lọ lọ ni. ọlọ́run ọba wá ń sọ fún wọn ìtọ́jẹ́ kí ibi yí padà nǹkan ẹyọ náà ni làálàkọ́ ní wọn. tá a bá wá sọ̀rọ̀ àṣùkúrù àáfàá ní ní máa dúpẹ́ fọ́lọ́ ọ̀gá mi máa dúpẹ́ ni ká máa dúpẹ́ pẹ̀lú ìjàwárí àáfàá àáfàá ká máa dúpẹ́ ọ̀gá rẹ̀ ní ká máa ṣe kíni ká máa jọ́sìn fọlọ̀ ìmọ̀ọ́dá bílíjà wá rí pẹ̀lú àwọn part of the body wa ẹnu ọ̀rẹ́ akọ́mọ̀ọ́ká sàrán kó máa sàkáàrù oríkèríkè ara wa pàrúpàdé rẹ̀ ká máa pàrúwàlá ká máa kírun fọlọ́ ọ̀gbọ́niyé rọmọdọ́nà lára yìí ká gbá àwẹ̀ fọlọ́ ó di méje lórí ọlọ́ọ̀kú bí àgbẹ̀ ògbẹ̀ lára tó lọ́kọ́ dé ẹ̀gbọ́n bá ń sọ yé alárapá ń dúpẹ́ fọ́lọ́hún fẹ́ òun ni àṣùkúrù bílídà wá rí yìí gbogbo oríkèéríkèé ara wa òun náà ni kó máa dúpẹ́ fọ́lọ́hún ọba kọ́ máa sẹ́kọ̀ọ́ ibì kankan tí ò ní dúpẹ́ fọ́lọ́hún gbogbo ẹni tí bá ń bẹ láyé tí ọ̀wá lọ dúpẹ́ fọ́lọ́hún irú ẹni bẹ́ẹ̀ ọ̀ ń kọ lẹ́tà gbìgbìnà ọlọ irú ẹni bẹ́ẹ̀ kò lè rí ọ̀nà ọlọ ìwé ẹni bẹ́ẹ̀ ọ̀tá ọlọ́run ọba ni fún bàbá mi ti kọ́ kọ́ mi tó jẹ́ ṣe bẹ́ẹ̀ fún yín náà ni kẹ́ ẹ lè máa pẹ̀lú ara yín kẹ́ ẹ máa wá. àṣùkùrù bìmáàdá bìlọ̀kọ́lùbì yóò ti ń sọ ara àṣùkùrù bìlọ̀kọ́lùbì òun náà ni pé lọ́kàn wa kó màbọ́ lọ ń ṣe ọ́ lóore máa wẹ lómìn bóyá kò rí nǹkan jẹ láàrin ẹjọ́ jọ mẹ́ta yóò bá bá lọ ọ̀rọ̀ rẹ tó ń burúkú sí ni ọ̀rọ̀ rẹ tó wá ń dojú wà níbi wa Muhammad sallallahu alaihi wasallam kò sí ẹ̀dá náà ọba nífẹ̀ẹ́ rẹ̀ àti tọ́lọ̀ ń tó dàbí wa Muhammad sallallahu alaihi wasallam. Aisha, Rọ̀bíyàwó àwọn àníyá, ó ń ṣàlàyé fún ó ní ara nǹkan tó ṣẹlẹ̀ odidi oṣù méjì odidi oṣù mélòó odidi oṣù méjì àwọn ọ̀dá náà ó jẹ rárá nínú ilé ànẹ́bíwá Muhammad sallallahu alaihi wasallam ṣó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nínú ilé ìsìn ṣó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sájà látọ̀ jamu sájà látọ̀ bù ẹnu yìí ó rí pé nínú

wọ́n wá ń jẹ èso èso èso dàbínù èso táwa fi máa palọ nínú ààwẹ̀ làwọn náà ń jẹ nínú ilé ànábì wa Muhammad sọ̀rọ̀ lọ ọlọ́ba ní kí ànábì àtàwọn sàábì ẹ̀. almuhim bàbá ọ̀rọ̀ Muhammad bọ́lù sọ́ọ̀rì àlọ́fà imen ẹ jẹ́ ká lọ sínú tẹ̀síìrì wọn. bàbá láwọn min fawaidil aya ara àǹfààní tó ń nínú àwọn aya tá ti kà lọ́yìn anna inzala Allahi ta'ala al-kutuba wa ala'ihi bal huwa min akbari ni'am bàbá ní ọba àlejò kó sọ kalẹ̀ ara àkẹ́ ọlọ́run ọba ni ara àdẹ̀ra ọlọ́run ọba ni kódà ọ̀kan nínú eléyìí tó tóbi jù òun ni. àwọn ọmọ ìsírẹ́lì ọlọ́run ọba sọ bíra kalẹ̀ fún wọn ó tó rò sí wọn ìdẹ̀ra ni wọn ọmọ iye ọlọ́run ọba ọlọ́run adúgbẹ́tọ̀ sí wa nínú àwọn aráyà tá a fi anna musa nàbí yù ànábì ọlọ́run ní wàrọ̀sọ́ọ̀lù lọ òjíṣẹ́ ni lè anna lọ àtàlà àtàwùlì kìtàbà torí wọn bá fún musa ní tírà wọn èdè ẹ̀ fún oníṣèwù rẹ̀ ti fún ti kó ní òsáàsù wa ànábí ọlọ́run ni wọ́n wọ́n fún wọn ní tíra irọ́ lọ pa wọn àlè fún òsáàsù yín ní tíra so bí àbí òye ṣùgbọ́n ànábì mú sáwọn fún ní tíra ànábí ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run ọba ní. wà mí ní a ara àǹfààní tá a rí bìmọ́ nínú àwọn àyà yìí fọdílọ́tù tàwọ́ọ̀tì ọlá tí ń bẹ́ẹ́ fún tàwọ́rẹ́ta lè utlakọ̀ alẹ́ a ismul kitab torí pé ó kọ tíra pé tíra náà irú bọ́lọ̀ ṣe pé kùránì pé zalikal kitab la rayba fihi ọ̀dà lil muttaqin ó rí pé máa wo nǹkan láìsí rẹ alukurani ọlọ́ọ̀pẹ ní alukitab alukurani ọlọ́ọ̀pẹ ní alufurqan bàbá rọ́kàn نزل الفرقان على عبده ليكون للعالمين نظيرا ọkọ̀ méjèèjì tọ́lọ̀wọ́ bá pe kùránì yìí abáfsàlámì saudin ọkọ̀ méjèèjì tẹ́ tọ́lọ̀wọ́ bá pe kùránì ó tún pe tàwórẹ́sà náà ó pe tàwórẹ́sà ní alìkìtàbù tíra náà ó tún pè ní alìfọ̀rọ̀kọ́ tíra náà tí máa ń ṣòpin yà láàrin rọ́ọ̀ àtòdodo. wà nínú ẹ nínú àwọn àǹfààní tí ń bẹ nínú àwọn àyà tá a ti kà lọ yìí bayanu òtúwì bani Israila wàtògbòyánìyí àlàyé lórí báwọn ọmọ Ísírẹ́lì bá ṣe gbẹ́rù gbọ̀nrí tan yàtọ̀ ọ̀gì torí pé ọlọ́run ọba fún wọn ní tà, èyí tó sọ̀kalẹ̀ kó lè máa ṣòpin yà fún wọn láàrin rọ́. tó ń ti bẹ́ẹ̀ náà wọ́n tọkọtọ ọlọ́run ọba ni wà mí ní ara rẹ̀ anna lọ àtàbárọ̀kà wa tààlà yúbílù lìkútúbà ọlọ́run ọba lọba tí máa ń sọ tírà kalẹ̀ wàyẹ̀dì àlò àfòrùkọ́nà lẹ̀gáọ́yà tí amídà tí nà kọ́ sọ àwọn ìtọ́lọ ọba sọ tírà kalẹ̀ ìdìsọ ìfẹ́ pòs ìdítọ́lọ ń torí ẹ̀ sọ kalẹ̀ ni kó lè máa sọ fún ya láàrin irọ́ àtòdodo àṣé gbogbo ayé á máa lónírọ́ á sì máa ní olódodo mọ́sálọ́ọ́lé sódìé á máa rí onírọ́ á sì máa rí olódodo àwọn tíra ni wọ́n máa já mẹni tó ń sòdodo òun ni ó já mẹni tó ń parọ́ wàyí ẹ̀lẹ́ àwọn tíra yìí tó wọ́n máa jẹ́ guidance ó máa jẹ́ atọ́nisọ́nà. ó máa jẹ́ ìmọ̀nà wà nínú a bàbá sọ́lé àlùfẹ́ ìmíì ọlọ́run ní kẹ́ wọn bá ní tàmọ́lẹ̀ sí kábàárì wọn lára àǹfààní nínú yìí anna man àrọ́ọ̀dà ìdáyàtà àfẹ́ni tó bá fẹ́ mọ̀nà ẹni tí bá ń wá kí ni salvation tó ń wá guidance káàkiri fálẹ́yẹ̀ tó lóko àmì náà kó tóbi lè wọ́n ní kọ́ wa lọ́nà àwọn tíra ọlọ́run ọba bá a sọ kalẹ̀ láti sánmà láàyè tùrúbù amínà làfáàfẹ́ máma wá wọlé o ò lérí nínú ìtàn àti yẹn o lè rí nínú bàṣà àti ńgbọ́ máa jẹ o ò lérí nínú ìtàn ibi tó ti rí òun náà ní òun níbi ka àwọn àwọn ọlọ́run. bàbá ní ní a lára rẹ̀ ara ẹ̀kọ́ tá a tún rí dì mú sọ́dọ̀ ní àbí òye nínú àwọn àyà yìí ìsìbátùlà àṣùbáàbù wàtàfíìrù ha tí mùsàbàbá tì á bàbá ní wípé àfẹ́ a lè fi nǹkan tó ń jẹ́ òkùnfà nínú ẹ̀sìn pé nǹkan báyìí òun ló jẹ́ sábàbí nǹkan báyìí nǹkan báyìí òun ni ntọ́pa ntọ́sẹ̀lẹ̀ yìí nígbà tá ele lari eléyìí la rí tó ṣẹlẹ̀ sóyè àbí òye bàbá ní àlàyé eléyìí ọ̀wà bá sọ̀rọ̀ àlíkà sí ti àlàyé ẹ̀ àwọn síra àti ìdàfọ́ wa. ó rí pa ọmọ ìsírẹ́lì nígbà tí wọ́n ṣe ń tọ́lọ̀ ọ̀fẹ́ kọ́lọ̀ ọ̀gbọ́n bínú sí wa ọlọ́mọ bàbá níwà mí ní a ah, nínú àwọn àǹfààní tá a tó rí dìmú nínú àwọn àyà eléyìí tí a ti kà lọ yìí tó ti yé tá a ti ń ṣàlàyé pé ànábì ìwà mọ́fà àléyìí sọláàtò ọ̀sálàm àtàwọn ọmọ ìsírẹ́lì bàbá ní ara ní anna wúyẹ́ ń bàgí lè dá ìlàlá an fámílà lè ṣlúbà àlẹ́bí ìyá bíbíbù ilé ìná bàbá lè ń fẹ́ bá fẹ́ jẹ́ dáyé ìwọ náà tó fẹ́ máa pèsè sójú ọ̀nà ọlọ́run ọgbọ́dọ̀ lo method ọgbọ́dọ̀ lo formula ọgbọ́dọ̀ lo methodology approach eléyìí tí yóò fa àwọn èèyàn sọ́dọ̀ rẹ tí ó jẹ́ ká lè máa tẹ̀lé tọlọ́run tànábì kẹ́mi wọ́n ti wà níbi tó ń bá wọn sọ. wà nílẹ̀ á nínú àwọn àǹfààní ẹ̀sánẹ́bì mọ́sá àti kàkọjá bóun àti arúnà mọ́tìlá ọba pèrè arúnà bọ́lá ń ṣe ní ká sọ̀rọ̀ tútù bí wọ́n ṣe bá sọ̀rọ̀ tútù bí wọ́n ti ṣàlàyé òdodo fún. wà nínú rẹ̀ náà ni pé anna ìkádà asnam máa lọ ìbúnmọ́ bàbá sọ́lé àlòfin míì wọ́n lára àǹfààní táàrí anel maasi olmonley nufus tó orí kéèyàn ọ̀fẹ́ lọ́hùn àbọ̀sí ni fẹ́mi wọ́n táwọn afẹ́ẹ̀sì sọ yàtọ̀ sí táwọn tẹ̀sí rí àwọn tí wọ́n fi gbogbo ayé gbogbo mùsùlùmí kéèkì àwọn nítorí ọba ti fẹ́ lọ́wọ́ ló di kìkìrí nìyẹn ó di kìkìrí ṣùgbọ́n wọn náà máa fẹ́ lọ́wọ́ ṣùgbọ́n bó ti bàbá ní wà nílé á nínú rẹ̀ náà ni pé anna wúyẹ́ ń bá jí àtàbírù bímá yùnà síbúlì màkọ́mà lẹ́kọ́lì yìí tààlà fọ́túbù ìlàbà rí ìkùn lẹ́nà bíkọ́ ìbáríwú náà ká ìkọ́ ọmọ tilẹ̀ ó jà lẹ́yìn sí anna kíni anna làájára láyọ̀ kúrò ìlà an bàbá ní wípé kéèyàn ó ń tọ́ bára wọn mú kájọ ló papọ̀ ìwé ìta máa kọ nínú lítírẹ́tọ̀ kẹ́ ẹ máa lo ọ̀rọ̀ kọ́ máa bára wọn mu torí pọ́lọ̀ ní ẹ̀tú bá lọ ọ̀dọ́ bá rí ìkọ́ ẹni tó dá yín bàbá lọ́lọ́wọ́ bá ti ń ṣàlàyé pé èyí tẹ́ ẹ mọ fúnra yín kò lè jẹ́ ọlọ́run láíláí fúnra yín ọlọ́run tó wá dá sọ́mà àtìlẹ̀ òun òun náà ni ẹ máa fẹ́ ara àǹfààní tá a nínú àwọn àyà ojúbù táwọ́bà ọ̀rọ̀ yẹn ni ká túbà ọlọ́run ní fàtúbù ìlàbáàrí ìkọ̀ ẹ túbà lọ́dọ̀ ọlọ́run ọba yín ọba tó dá yín tó fẹ́ràn bí egun. ní nínú àwọn àǹfààní àyà yìí anna àlálífáórì túbà lọ́dọ̀ ọlọ́run wọ́n fẹ́ kọ́jẹ́ wọn ò fẹ́ ká fi túbà lọ́ra wọn ò fẹ́ ká fi dágbà. torí kọ̀fẹ́ ni tó mọ̀ la olùlọ́ọ̀dọ̀ máa ké yan ìkó ọlọ́dúnrún jíjọ ìdí láyé. wà ní ní a wọ́n dúdú àwọn àǹfààní wọ́n á yàtà kàbóyì bíbí ìjọ méjì bàbá wọn fa àǹfààní yọ wọ́n fa àǹfààní yọ tá a ṣe ń sọnù àwọn àfẹ́ẹ̀fẹ̀ tí wọ́n bá ń tọkọ̀ láàánì wàá rí pé tuntun tí wọ́n ń tọkọ̀ láàánì ọjà kọ̀ sí báwa tó náà ń gbọ̀ yé àwọn ẹlẹ́jẹ́ kó lè wá pé ara àǹfààní tó tún wà níbẹ̀ òun ni pẹ́ni tí bá ń pèpè lọ sọ́dọ̀ ọlọ́run ọba anju bá ń jiná àfúbá ọ̀sọ̀ ọdẹ sábà bí n tó ṣe farabalẹ̀ ọ̀sọ̀ pẹ́ni kan pé ìwọ lágbájá tó o bá ṣe báyìí ìyá báyìí lọ́ọ́ jẹ lọ́dọ̀ ọlọ́run wàá jẹ́ kọ́ mọ̀ ń tọ́fà. àdébìnrin náà dájọ́ fún wọn pé ìnàkùn dọ̀lámú tó àǹfùsàkùn bíi tìkáàbì kọ́mọ́lé ìjìlá àti àlẹ́ríjìn bẹ́ẹ̀ ṣe lọ mú ọmọ rẹ̀ ọmọ màálù tẹ́ẹ̀ lọ ohun ògédé ìdò màálù ẹ ti ṣàbòsí sọ́lọ̀ wọn ọba anábì Mùsá sọ sábà bí gbogbo ẹ̀tọ́ bá fẹ́ jà fóònù ní dáwà ọ̀kẹ́ lè máa pa àwọn èèyàn kébì o lè sọ pé wọ́n mọ̀ wọn ná ọmọ sọ pé ẹni bá ṣe báyìí ẹni bá ṣe òkè Ìbàdàn ó di kìfèrí ó bẹ̀lẹ̀ bọ náà nílé rẹ̀ ọkẹ́ wọn sọ pé orígbò láì ọwọ́ ọ̀ṣọ́ nǹkan yẹn ọ̀dẹ̀ mẹ́rin wà. Ànábì Mọ́sá ní ìnà kọ́mọ́ bọ̀lá mọ́tò àwọn fúsà kọ́mọ́ ẹ ti sàbòsí ẹ̀mí ara yín kí wàá ní sábàbí bí ti ọ̀ọ́dẹ kọ́mọ́lé ìjìlá torí pé ẹ lọ mú màálù ẹ mọ eré màálù pẹ̀lú gold ẹ ń jọ́sìn fún. Wà níní ara rẹ̀ náà ní sàfáàtùbà ní ìsọ̀rọ̀ yìí là àwọn ọmọ Ísírẹ́lì wọ́n gọ̀. àìfò àbàdì wọn máa ń sọ́nà rú ní tí wọ́n fọwọ́ ara wọn náà ni wọ́n ń sìn. wà nínú á nínú àwọn àǹfààní tó ń nínú àyà yìí òun náà ni wípọ́lọ̀ wọn bá àlejò ọlá máa wà bọ́ ta'ala ala bani Israila min al-aghlali haifu kanat tawbatuhum min ibadati al an kini an mo ìyàtọ́lọ̀ ọba ọmọ wa gbé ẹ̀wọ̀n o gbé wàhálà kalẹ̀ fún wọn náà ni pé ẹ para yín wà ní ara náà ni pé mọ́ta kàná fi ń wá ìdá àti gbogbo òjọ bí ara kan ni ọlọ́run fákòtòrò àwọn tó sá ẹ para anyị. àfẹ́yìn èèyàn yìí náà para wà ní a nínú ẹ̀ àmọ́ àti iṣẹ́ máa ń lò lè wọn lọ ó ti bọ́ mi yé nítọ́ ara gbé fẹ́ ti máa mú bọ̀ máa mú bọ̀. ṣé ti yé bàbá búlùn àmàn ọgbọ́ wo. Bàbá búlùn àmàn ó yà bí òye ìtumọ̀ kàfáàbùlù àmàn òun náà ni wípé iṣẹ́ ọmọ ń lo eré jùlọ wọn lọ. tá a bá wá sọ wípé iṣẹ́ ó lo èrè jùlọ wọn lọ ìtumọ̀ ń tà ń sọ òun ni wípé àwọn aṣẹ́ kan bẹ èèyàn lè gbayé ládá báyìí àwọn aṣẹ́ kan bẹ wàá gba ládá tó tún jù bẹ́ẹ̀ lọ wàá máa ran tọ́lọ̀ wọn bá sọ fún wọn ọlọ́run ní gáàlì kọ́mọkọ́ irú ńlá kọ́m ẹ̀ńdà bá rí àṣẹ́kẹ́ ẹtú bá lọ ọ̀dọ̀ ọlọ́run nínú tó mẹ́rin jù lọ́dọ̀ ọlọ́run máa bálàyé òun ni àtẹ́wọ́bátò nàṣọ́ àtẹ́wọ́bátò ànàṣọ́ kéèyàn ó túbá kó ronú pìwàdà ní tó mọ́ ara tó mẹ́rin nìyẹn ṣùgbọ́n pẹ̀lú ọlọ́run tó ètò gbà wọn pẹ̀lú ọkàn para wọn ọlọ́run má bínú sí wa

òun náà ni àtàwáàbù àti àrọ̀hìn mọ́sọ́lẹ̀ ẹ̀ka ó lè sọ ọmọ rẹ ní abdultawaabu ó sì lè sọ ní abdulrahim àtẹ́tàwáàbù òun lọ́ba tí wọ́n gbà tó bá rọ̀hìn òun lọ́gbọ́n onífẹ̀ẹ́ tó pọ̀ bàbá ní eléyìí ni díẹ̀ nínú àwọn àǹfààní sọ̀rọ̀ àyà àti tánàbí mọ́sá wá ń sọ fún táwọn ẹ̀jọ́ mọ́sá tí wọ́n ń sọ fún mọ́sá pé àwọn ò ní ìgbàgbọ́ títí táwọn ó fi rọlọ ibẹ̀ láti wá máa tẹ̀síwájú tó bá di tẹ̀síìrù ní ọ̀la ṣùgbọ́n ọ̀dọ̀ náà abẹ́ ọlọ́run ọba àwẹ̀ rọ̀mọ́bọ́n ó lónìí àwa tá a bẹ̀rẹ̀ àwẹ̀ rọ̀mọ́bọ́n àwa náà ni kó jẹ́ ká parí ẹ̀ gbogbo ń tá a ṣe tá a fi náà wọn ọlọ́run mọ́jà lè ṣe gbogbo ń tá a ṣe tá a fi máa rí ìyọnà ọ̀rọ̀ ọlọ́run òun ni ọmọ fún wa ṣe so orí bí ramadan ṣe ń lọ ó di méje lónìí àwọn míì nínú àwọn ẹni eré tí wọ́n lọ wọ́n ti parí kùránì méje bí ìmáàmù ṣàfi bí ìmáàmù Bukhari àwọn míì ò ti parí kùránì bíi mẹ́ta báyìí ìwọ náà bí ra rẹ níbo lọ bá kùránì dé tọ̀sọ́tòru máa ka kùránì

gbogbo ń tá ṣe táàfìrí kẹrẹ ọlọ́bí á lè ṣe gbogbo ń tá ṣe táàfìrí bínú rẹ ọlọ́bí á lè jìnà sí subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin wa alhamdulillahi rabbil alamin